adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba tó láàrẹ́ ga ọlọ́wọ̀n ọba tí ó tún ṣe rọrùn fún wa tí a tún pàdé lónìí adúpẹ́ ìkí àti jẹ ọlọ́run kọlọ̀ ńlá wa alihi ẹ̀sìn ayọ̀ ẹ̀sìn ẹ̀yẹ ẹ̀sìn tí a máa ń ṣe tí ò ní sọ̀sìn láéláé ọlọ́run máa jẹ́ ìsìn ọ̀tọ̀ sí wa ọlọ́run kò fi wá sí kòǹgẹ́ dáadáa Suratu Taghabun àti bí ó yẹ wá wípé àwọn àrùkánù ìmáànì mẹ́fẹ̀ẹ̀fà àni ní bẹ́ẹ̀bẹ́ ọlọ́run ṣàlàyé rẹ̀ síbẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tó ṣe wípé àwọn ni àmúdù rẹ̀ àwọn òpó ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá sọ ń bẹ̀ sáà láàlẹ́ pín sí mélòó màkọ́sílù mẹ́ta mẹ́ta a ń sọ̀rọ̀ àwọn ibi tí kọ́ ti ṣẹlẹ̀ sáàgbàdú bá a bá ti ń bá a ọlọ́ni wà lẹ́bí ọlákọ̀ọ́kún ọlọ́mọba aláwò ló dáyí fàmíkùn káàfìrún kèfèrí ń bẹ nínú yín fàmíkùn mọ́mí yí bẹ nínú yí bọ́lọ̀ ti kádàrà pé kálukú orí nù yìí mọ̀rùpá mi yé torí ẹni tó sí kọjú ọlọ́mọba ó sì ṣe ẹni ọlẹ́ tó sánú ọlọ́wọ́ ó sì nú ọlọ́mọjà wọ́ sọnù bẹ́ẹ̀ bá wò dáadáa àyà yẹn ń sọ̀rọ̀ nípa àgbàgbọ́ nínú kádàrà síbẹ̀ ní àgbẹ̀kọ́ kẹ́ẹ̀dẹ̀ mà ara àwọn mọ̀rọ́ bíbo kádàrà òun ni àlùkọ́lùkù síbẹ̀ ní àgbẹ̀kọ́ àlẹ́ ìlú àlùkọ́lùkù àlẹ́ ìlú àlùkìtáàbà àtàlùmọ̀ṣíà alàkọ́ọ́lẹ́kù ara tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní ọkọ̀lọ́kọ́ ti wà láàrùdọ̀ bilhaqq wọ́sọ̀wọ́rọ̀ kún fa'á sánà sọ́wọ́rọ̀ kún وإليه المصير ولقد السماوات والأرض بالحق وخلقه فأحسن صورهم وإليه المصير Ọlọ́run ní òun ọlọ́run ọba dá sánmà, gbogbo sánmà pátápátá àti ilẹ̀, òun dá bìnhá pẹ̀lú òdodo, bìnhá ọ̀. pẹ̀lú déédéé bilhaqqa pẹ̀lú ọlọ́run ọba ọba tó jà yìí ọdá sánmà ọlọ́run ọba ọba tó jà ọdá ilẹ̀ gbogbo sánmà pátápátá bá a bá ti ń kú ọ̀hún bẹ́ẹ̀ à ń fi méjèèjì lẹ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni àríwẹ̀ kọ́ bá ń fi eré yìí ṣe wa lórí ìkẹ́ àánú ọ̀hún la fi ń gbáyé àánú rẹ̀ la fi ń bẹ ọwá ọlọ́run ní òun yàwòrán àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun sì ya àwòrán wa dáadáa ṣe bọ́ bá tọ́ dá wa ló dékú ṣe bẹ̀ náà ẹ̀bẹ̀ kún tó bá ṣe wá lékún kíláàsì ṣe ní láìspan ẹkù láì ṣékù tó lè lọ́dún mẹ́wàá wà ṣékù lè lọ́dún mẹ́wàá láì ṣékù wọ́n ti ẹ̀sà gírígì àbáwọn zoology ló lè mọ̀ àwọn zoology ló lè mọ̀ àádìbò tí wá wá lónìí eku tíkù lè lọ́dún mẹ́wàá ẹ oríṣiríṣi eku ẹkú ọmọ ẹbẹ ìdálẹ̀ kéjì lókété tá a sọ̀rọ̀ rẹ̀ tán sẹ̀ ń wá ká ẹbẹ̀ ìdá ọlọ́mọba náà kí ni láìsàn àmì ewúrẹ́ tí ewúrẹ́ lè lógún ọdún láyé ẹ̀ dáhùn síbí wọ́n máa sinra láàbẹ̀mí tẹ́bọ̀ sí máa sinra àwọn eléyìí tó oṣù sẹ́yìn tẹ́lẹ̀ tó lógún ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn tó lè lọ́dún mẹ́wàá gan-an ntọ́ba lọ́dún mẹ́wàá yóò ti di ìyá ẹran tán tí ó ti gbó ọkọ̀ ẹni tí abẹ́ ìbá ní ìjáwọ́ ọmọ ló. fifty ní life farm gbọ́dọ̀ tí ọmọ ọ̀dà àtijọ́ ọ̀dọ́ mi. ẹ dákun ń tọ́ dá ṣé òórùn kó òórùn ti bẹ lára tààrà láàsọ ni àbílẹ̀rí tí ò ṣeé rí lójú rẹ̀ ṣe wò aláwọn ọba tó dá tí ò ṣe wálé ẹranko táà tún jẹ ẹranko bẹ́ẹ̀ ẹranko ṣe wulẹ̀ bọ́ rẹ̀ wà tó kò lè já tó èèyàn wọ́n sọ wàrọ̀ fún un mo yàwòrán ẹ̀yìn fi wárọ̀ fún ó tún wá jẹ́ kí àwọ̀ yín kó tún dáa ó tún wá jẹ́ kí ìrísí yín kó tún dáa ó tún wá jẹ́ kí ẹ dùn ún wò làkọ́jọ́ fọlákọ́nà lè sáànà kí a sáànì ìtàkọ̀wé mú. làkọ́jọ́ fọlákọ́nà lè sáànà kí a sáànì ìtàkọ̀wé mú. ọlọ́run dájúdájú adọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àbùdá ní ìṣẹ̀dá tó dáa jù ẹ wá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ara rẹ lókù arẹwà wọn náà tọ́jú ara rẹ tọ́wọ́ sọ pé ẹ̀kọ́ tọ́wọ́ wẹ̀ tó o dáadáa wọ́n mú ọlọ́nlá àdọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn púpọ̀ adáwadá púpọ̀ ọlọ́run dẹ̀ fi wá ṣọ̀gá fún ọlọ́run bá dáwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọya àwòrán wa ó tún wá jẹ́ káwòrán kó kó dùn bàbá wa ọlọ́run bá ní wà ní ìlà Tọ́lọ̀ ń bá dá wa tó dá wa dáadáa tó àbá wa rí pàádáa ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá dáa lójú ara rẹ̀ a máa tara dídá àjọra rẹ̀ lójú níwà ọ̀fẹ́ àtẹ́bọ̀ náà ohun tó ń dá tó báyìí ọlọ́ni wáyé lẹ́yìn ẹni ọ̀sìn ọ̀dọ̀ ọlọ́run ọ̀bọ̀bà tó láàrin galẹ́ padà sí ìgbà wọn sọ́dọ̀ ọlọ́run ẹ̀ dáhùn lẹ́yìn àlèémọ́nù bìlì yọ́mù tí mo láàyè ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ tẹ́wọ̀n kẹta bá ti rẹ̀ ní ẹni ṣọ́ọ̀bí mọ̀ sí ìṣọ́tọ̀ tẹ́wọ̀n kí ojú súnra tọ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ tí bá ti sọ olúmọ̀ rẹ̀ mo ti máa ń sọ bẹ́ẹ̀ lábẹ́ kan bóyá ń tí ọ̀wá jẹ́ sọ wípé ìṣìláàfù wà bẹ̀. sálàyé mi sì yé tó wà ń mẹ́ta ni. ẹyọ kan òun lọ pọ̀ tán àpàtì. ṣùgbọ́n tó yẹ àwọn ibi tá a fẹ́ dé lóde wá béèrè. láti ọlọ́wọ́ bá mà wà máa yá ń bí lómìnà sàmáì títí ń sọ̀kalẹ̀ láti sámà wà máa sí ha títí ń wọnú sámà ọlọ́wọ́ bá mà rẹ̀ kárí gbogbo ìyẹn nígbà míì àwọn sí táwọn míì bá tún gbé ètè míì tí a tún pààrọ̀ tí a tún dín rọ́bọ́ tí a tún gbèsè láàrin ara wọn ọlọ́run ti sọ fún àwọn tí ó ń ọdún lè ṣọṣẹ́ ní ẹjẹ́ ìkẹ́lú àmìlẹ́jì ló bá ní ká ní mo lè rí ẹni tó lè bá òun pé kódà kí má sí láyé mọ́ wọ́n mà tọ́jú àwọn káàkiri tí bá kún lé lè jímọ̀ ní mo tó àbúlọ Mẹdínà mọ́ta wọn wà máa rẹ̀ tí ó mọ mójútó àwọn ọmọ mi àtàwọn ìyàwó tí ó gbé egun tí wọ́n mọ̀ jẹ tí ó sì tún sàdéhùn wípé wọ̀tẹ́bà tó bá ṣẹlẹ̀ sí mi lọ́nà àwọn ọmọ mi ìyọ̀ ní jẹ wọ́n ìyàwó mi ìyọ̀ ní jẹ wọ́n bá lọ pa Muhammad tẹ́rí ìgbà tó sọ bẹ́ẹ̀ ẹnì kejì ẹ bá ní à ìyẹn ti wálé lọ́la yín mójútó wọn ní tí wọ́n máa jẹ tí wọ́n máa mú ìyẹn lẹ̀ fún mi tó bá dilé lọ́sùn kò sí wàhálà ó sì gbéra àwọn méjì jọ sọ̀rọ̀ tán wọ́n sì ti ta lòun bá gbéra ló bá gba màdínà lọ ìrìn àjò rẹ̀ ní màdínà kìí sí ìrìn àjò kékeré o ìgbà tó dé màdínà anábíwá ní mọ́ṣáláṣí pẹ̀lú àwọn sàkárà ló bá wọlé bí ẹ̀rí bó ti wọ mọ́ṣáláṣí bí àwọn òpó báyìí náà wà ní mọ́ṣáláṣí anábíwá Muhammad ó kàn jẹ́ gbìyànjú ọba jókòó sí ìyókò kan kọ dára pọ̀ mọ́ wọn watch. iwọ́ọ̀tì àrẹ́n sọ́rọ̀ láàrin wà lẹ́sọ̀ nígbà tí ẹ̀pára mọ́ta ni anábì dáàmù sọ́rọ̀ láàrin anábì ní mọ́ bọ̀ hmm. ó kékeré pẹ̀lú máa bọ́ ìgbà tó súnmọ́ àwọn tó dọ́dọ̀ anábì sọ̀rọ̀ láàrin anábì ní wọ́n lọ sọ pé ó bọ̀ apami àbí ìwọ àti lámání ẹjọ́ jókòó síbi báyìí ẹjọ́ sọ̀rọ̀ báyìí báyìí báyìí oníta ní ọ̀bọ̀ mójútó fáńgì rẹ̀ tí ọ̀bọ̀ ọjọ́ tó yìí wọ́n wá ní wọ́n wà pa mí oúnjẹ àbí tó wá ṣe náà kọ́. Ah. ibi tá a máa ti sọ̀rọ̀ àwa méjì mọ̀ láwa ń bẹ̀ bóyá ní bọ́lá ṣe tún lọ́dọ̀ rẹ̀ ah, ànábì ọlọ́run yọ lọ́tọ̀ kó ti fàjá lù bóyá ànábì ti mọ̀ bóyá ànábì ti mọ̀ ẹ̀ dá mi lọ́rùn ọlọ́run bá fi mọ̀ ní tẹ́ẹ̀rí kí láàánábì mọ̀ tán bó ti gbà sí àwọn kọ̀ kò yé mídíẹ̀sì islam lọ ní bá tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ ní ìgbà anẹ́bì tó ṣe bá ti kọ̀ mọ́ríkà ní àtọ́ ìjọba padà síbẹ̀ ìgbà wọn wá padà tán ọ̀rẹ́ rẹ̀ ní wọ́n wá kápẹ́ ìwọ́n náà wá gba islam ẹ̀sìn ilé ẹ̀sìn òdodo bọ́ọ̀ bá wá rántí yẹn rántí obìnrin tí ibùnà àbí balùtáà táa sọ níbẹ̀rẹ̀ mọ̀mọ̀tá ṣínà ah èèyàn mọ́ gbàgbé nǹkan láyé kí lọ ṣẹlẹ̀ sí múnà àbí báṣá àti múnà àbí báṣá ọkọ̀ lẹ́tà ránṣẹ́ sáwọn ará amáta wípé anábì ń bọ̀ ń gbà báyìí báyìí báyìí ẹ rẹ̀ kí ló wá ṣẹlẹ̀ alábi wa pè ayé ìtàlẹ̀ pé ọ̀yá ìwọ àti ẹ máa lọ bí báyìí bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ bá obìnrin kan níbi báyìí báyìí báyìí báyìí ìwé kan wà lọ́wọ́ rẹ̀ lọ́gbà wa ó tún sọ bí tó wà fún wọn láì sí ayé tàn track kí náà fi ń track nígbà kò sí gúgú sábà ni ó sì gúgú ẹ̀ kò sí nẹ́tíwọ́ọ̀kì sábà ní wọ́n kọ̀nẹ́ẹ̀tì ara wọn ní ìmọ̀lọ́n kárí gbogbo nǹkan. ọ̀ya wọ́n bá gbéra nígbà wọn débẹ̀ lóòótọ́ ti gbóbìnrin ìgbà débẹ̀ lè ní ìwé lọ́wọ́ rẹ̀ ẹni ọsọ ma agbèrè ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ti sọ òdodo a ń túbọ̀ sí kàkà mi ẹ̀kọ́ mi ọ wà mú méjì nínú kó ìwé ń kalẹ̀ àti ẹ̀ mà ó sì tí a ń kẹ́rin ọmọ alárúbáwá máa ń kọ́ ti mú ìwé ó ti ti nù ọba àmúlé àlọ́ àwọn wá padà sọ́dọ̀ àlùlọ́ ìgbà wọn ó sì rè tí wọ́n máa yẹ ẹ́ wò wọ́n rí pé ìmúnà àbí bá ń sára lọ kọ́lé tàtà wọn tó ọlọ́dún mànẹ́bà Muhammadu sọ̀rọ̀lá kí mọ ọlọ́run ọba ọba kárí gbogbo nǹkan bó lè yẹn sí mọ̀yàn torí kọ́lọ́run ọba àmà ó dẹ̀ fẹ́ fi ìjẹ́ ìránṣẹ́ ọlọ́run ànábì wa mà sọ̀rọ̀lá ọlọ́run fi mà torí èèyàn ò lè máa ẹni ọdẹ èèyàn tó dá gbogbo ẹ̀dá ló lè yà lámù kọ́ ìnàtàlì ààyónì yà lámù ọlọ́wọ̀ bá ní yà lámù kọ́ ìnàtàlì ààyónì gbogbo tẹ́ ń fi fi ń lu jìbìtì nínú gbogbo jìbìtì tẹ́ ń fojú lù tẹ́ ẹ̀ bá fẹ́nu sọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ̀ fojú bára yín sọ̀rọ̀ mọ́ máa ń tẹ̀lé. wà máa tó pè sódó nítorí ẹ fi pa mọ́sínú ẹ̀mí ọlọ́run òun. kò sí nǹkan kan tó pamọ́ fọlọ́run yà á láàmù ó yà á. يعلم ما في السماوات وما في الأرض يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلمون والله عليم ọlọ́run ọba ní gbogbo tí ń bẹ ní ló wọn ọlọ́run ọba gbogbo tí ń bẹ nílẹ̀ ọlọ́run ọba tó òun ويعلم ما تسرون وما تعلنون ọlọ́ni tẹ́ ń fi pamá tẹ́ ń ha ìdì mọ́mà ọ̀n tẹ́ ẹ̀tún fi hàn ọlọ́run ọba ọba tó láàrin gání

àwa la mọ̀ wàhálà mákà máa làmùtà tó ń tá àìlàmù وكان فضل آه وكان فضل الله عليك عظيما لبيك الله بابا عليك ó ní gbogbo tí ń bẹ́nu dáàyà kó wá òun lòun mà ní títí ń bẹ nígbà àyà wa yóò di tàmí ẹ̀sán tágbà lórí tàbá ń ṣe nígbà tó ń ṣiṣẹ́ kí ní bẹ̀lẹ̀mẹ̀rẹ̀ láàbí máa ń sọ wípé èèyàn méjì àbíjù bẹ́ẹ̀ lọ wọ́n lè máa ṣe nǹkan kan náà bákan náà lásìkò kan náà láàyè kan náà ẹnìkó sì máa gbà ládàá ẹnìkó sì máa gbẹ̀ṣẹ̀ ẹnìkan ó sì máa ti ẹgbẹ̀ sórí ire ẹnìkan sì máa ti bẹ̀ sórí ibú aláwọ̀bá aláhù òfin tí ọmọ ọmọ ìlú eré ìtawọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rò pa àmà táàmà ọlọ́wọ̀bá mọ̀ ìta àtúnrò pa àmà bó ti yẹ orí ọlọ́wọ̀bá lọ́mà ìyẹn lọ́pàá tó mi jẹ́ jẹ́ kí a lè máa anábì wa Musa rẹ̀ gbàtọ́lọ̀ ọba ní kó sí ìrìn àjò wípé mo fẹ́ fi mọ̀ ọ́ wípé ìmọ̀ ọ̀dẹ̀mí ọlọ́run ló pín sí ìrìn àjò ọwọ́ aṣẹ́ ìrìn àjò ọmọ ọmọ kékeré kan lọ́wọ́ níbi ìtàn tó gbajúmọ̀ ó ní kàkàdúmọ̀ fẹ́ lòmẹ́ ìyọ̀tọ́ níbi wa Musa wá débi tọ́lọ̀ tí ní yóò rí ẹni tí ń lọ bá tí ó lọ kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ ó wá dọ̀dọ̀ rẹ̀ tán ó ní hali àtàbí ẹ̀wùkà àlá àǹtò alìmánì mi ma àwọn ilé mú kààrù ó ní قال إنك على قال إنك لن تستطيع معي صبرا قالوا لي ليش يسوروا tẹwàárí ọ̀rọ̀ tí kọ́dìrò sọ yẹn ẹ lọ wo àwọn tàfàṣíì ẹ lọ àwọn kútùbù sọ́nà ọ̀sọ̀ kankan lẹ́yìn ó ní kí àwọn màkà ń bẹ lọ́dọ̀ mi alámàníìlì àlọ́ tọ́lọ̀ fi kọ́ mi fi kọ́ mi tó fi mà mí lábíyọ̀ àlẹ́ tí wọ́n mú sọ́ọ̀mù ó ní bẹ́ẹ̀ náà ni àwọn àmà kan bẹ lọ́dọ̀ rẹ̀ alámàkà lọ́hùn ìyà tọ́lọ̀ fi kọ́ wọn náà tí wọ́n náà mà èmi náà mà kò yé ó sọ títí àwọn bẹ nínú àwọn ànábì ọlọ́run bọ́lọ̀n ṣe pọ́n ọlé tó bó ṣe ga tó àwọn ọmọkan náà ń bẹ lọ́dọ̀ tèmi náà tọ́lọ̀n fún wọn máa ń yájá yìí tẹ́lẹ̀ fata بالعلم معرفة لمن يدعي بالعلم معرفة أنت سنة أنت أشياء أنت سنة أنت أشياء onídẹ̀ bá rẹ̀ nìkan tí bá ń pariwo kó ń máa nǹkan sọ fún mi pé wọ́n ń pè mú pọ̀ onímọ̀ nǹkan ẹ̀yọ̀kan ló mọ̀ وغابت عنك wà fọ́ọ̀kọ̀ kó lè rí lókè gbogbo ẹni tí ń rẹ̀ lóní mímọ̀ ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan tán bẹ̀mẹ̀ ọlọ́run ọba nìkan ló ní mímọ̀ ìjọba wò ní fi mọ̀ àwọn ẹ̀dá ẹ̀ nínú máa rẹ̀ ẹ wá máa wo ìgbàjọ́ kan dérò lórí ọmọ tí ń ṣeré láàrin àwọn ọmọ kékeré ẹgbẹ́ tó sì pa ìdàtọ̀ pa ní àkọ́tàjìta ló ń sa kí ìyàtà ń ìrìnà ẹ̀mí tí ọ̀pá yẹn lọ́pàá yìí nítorí ṣe yíò kò ṣe gbọ́ ilé yóò dá o ọmọ kékeré kò jẹ̀bi kò ó sì pa ẹ̀ mọ́ tí mo fẹ́ lò ń bẹ́ ìgbà tí ó wà á tú fún ó ní kẹrọ ọmọ yẹn ọmọ tí wọ́n ń wọ̀ yẹn tó yí náà ń kí yàtá mi nígbẹ́ kọ̀dẹ́sẹ̀ mo ti pa ó ní ó ní bàbá rẹ̀ olùwàjú òdòdó ni ìyá rẹ̀ olùwàjú òdòdó ni fákọ̀sí náà àríkìlọ bọ́mà ní bá dàgbà ó súnmọ́ kó sàwọn méjèèjì bí tọ́jú ó jẹ̀sùn lọ́wọ́ bí mo fi ní mọ̀ jọ́tọ́lọ̀ ti sàbùdọ́ ọmọ ti ní ẹwọ nǹkan bóò lè ti máa mọ̀ yìí ẹ̀ dáhùn tí è bá ṣe rí pé ọlọ́run ọba alámàdá tọ́mọ̀ yìí pé ọmọ yìí ò ní dàgbà bọ́ bá dàgbà kèdè yìí ní ọmọdé tèbèrè wá jẹ̀bi fún àjọ ẹ̀ dáhùn fún mẹ́ni pé ìbáṣepọ̀ dàgbà àwọn tí wọ́n ti ń ṣe tọ́lọ́run ní ọlọ́run ọba mi ọba alámàgán ni ìgbà tí wọ́n débi ilé tí wọ́n débi ìlú kan tí wọ́n ní ká fún alóúnjẹ táwọn ará abẹ ní kẹ́kọ̀ọ́ tó ń jẹ àwọn òfin yín fún àbáwá yọlọ yín fún òun má wọ́n láwọn gba méjèèjì kí wọ́n kú ní kọ́dírù bá le lè ogiri na lọ́fẹ́ wò musa iṣẹ́ ya àmàlé wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní musa wá sọ fún wípé àwọn èèyàn tí ò fún wa ní ìgbà tí ò gbà wá lálẹ́ já gbowó lórí kíní ìnà tó gbowó lórí àbò ní gbowó lórí ó ní mo ti ní ẹni tìǹtì bá ti fẹ́ ya ti sọ pé lẹ́yìn ò ìlọ tí wọ́n á béèrè báyìí á pè yà ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ní pé tí ìbá ṣe pé mọ̀ ọlọ́run ọba kárí ẹ fi ń tún lé e ma ní wà á màlì dáàrù fàṣánà yẹ́gùn ní àwọn ọmọ wọ́n ń bẹ àwọn ọmọ òrukàn méjèèjì kí ni wọ́n máa jẹ kí ni yọ́jẹ́ pin tí wọ́n náà láyé bàbá wọn gbogbo iṣẹ́ tó ṣe tí ó wọn yóò jogún torí pé káwọn ènìyàn rẹ̀ kí wọ́n bá rẹ̀ ọwá foundation ní bẹ́ẹ̀ ní

wọ́n ti wù ìmọ̀ ọlọ́run ọba kárí àbí ọ̀kárí ẹ̀ lọ́rùn ìmọ̀ rẹ̀ kárí àbí ọ̀kárí ìmọ̀ ọlọ́run ọba kárí lójú ọrùn kan ìtọ́ bá sì wù nínú ọ̀mà onífẹ́ni wù nínú ẹ̀dá ya alamu والله عليما aláwọ̀ bá lọ́wọ́ mọ́ gbogbo tí ń bẹ ní gbogbo pátápátá gbogbo tí ń bẹ nílẹ̀ ọlọ́wọ̀ bá ọba tó láàrẹ jáàmá wọ̀yá aláàmù máa tó wà máa tó àlè inú iṣẹ́ ń ṣàfihàn rẹ̀ ìmí ọlọ́wọ́ bá mà wàláhù àlímọ̀ dáàbì ọlọ́ni gbogbo tí ń bẹ nínú gbáàyà mọ̀ mà ilé ẹ̀sùn máa rí wípé nínú àwọn àjá ìlú ń nẹ́bí wa Muhammad ọ ni wípé òun ló bí akúrẹ́ ìtàn ayé ayé wa. sẹ́mọ̀ yí pé gbọ́ọ́gbò ìtàn táwọn èèyàn ń pa lónìí ìtàn àlọ́nì ẹ làwọn òwe kan wọ́n ní àwọn Yorùbá wọ́n wá láti Mọ́kà síbẹ̀ náà ẹgbẹ́ kan wọ́n lọ dojú à wọ́n dáná Mọ́kà wọ́n wá fẹ́ pa lọ́ba tako àmì ìlélọ́jà tó kù tí Yorùbá tún yá wọ́n á tún ní Sudan làwọn Yorùbá ti wá. nígbà wọ́n tún yá wọ́n tún níbi ìní ni torí pé kò sí ìgbẹ́ta bá fi support nìgbò oral evidence kálukó sì mọ́ sọ tí ọba ti bá ìlú òmìnká ilẹ̀ Yorùbá ní ìlú òmìnká jẹ́sẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti fi evidence tí ọba sí àlùkùránì ní ìtàn ayé wọ́n bá tún dá wọ́n tún rọ́ nígbà wọn kí lè mú pé gbogbo ilé ayé gan ìfẹ́ ló ti bẹ̀rẹ̀ àbí kàkà kọ wọn ní gbogbo ilé ayé omi ní tẹ́lẹ̀ adìẹ kan ó wá bu ìpẹ́ ó wá ń tàn ká ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ló bá fẹ̀ ká jù ayé àwọn ọmọ bẹ́ẹ̀ ti ajẹun ti bùtú ẹ̀yẹ ní jẹun kúrò ní adùn tó wà ẹwà àwọn burúkú. títí àwọn afẹ́ lọ́mọ̀ ní wípé gbogbo òsàn bó ti wá jàmùjàmù dòní dọ̀la ìtàn tani ìsáàkù tani Ismail ọ̀dà àdúmọ̀ àti tẹ̀lé wọn àárín yanjú nínú ìwọ̀n ọ̀rọ̀ Isaac àtọ̀rọ̀ Ismail wọn àárín yanjú ẹ̀rì kí adéwò yóò sí ìdẹ̀rù kí ẹ máa sọ̀rọ̀ Ismail Isaac kọ̀yanjú

wípé ìgbà wo ni aṣọ wíwọ̀ bẹ̀rẹ̀ láyé ẹ̀rí pé àwọn èbó fún ilé tí ní ìrọ̀fẹ́jọ́ mi àwọn òyìnbó wọ́n fún ilé kìí wọ́n sọ wíwọ̀ wíwọ̀ ilé yẹn bẹ̀rẹ̀ ara fún ayíkẹ́ ádámù lẹ́yìn oníyàwó máa ẹ máa wá wò wọ́n bẹ́ẹ̀ bá wá sọ̀tọ̀ wọ́n ni wọ́n rí artist kan níbi kan ó ti lóye ọdún báyìí láyé wọ́n wá àwọn àti ọlọ́dì ní jẹ́bẹ̀ àwọn sì àwọn náà ìgbà báyìí lásọ wíwọ̀ láyé àwọn tí wọ́n bẹ Tiki kì í bá sọ̀rọ̀ àwọn èèyàn ti kọ̀wé wípé àmú ẹ̀bà nípínlẹ̀ ọmọdé àwọn sọ wípé ni ké nígbà wá ya ni wọ́n ń ké ẹ̀ríkẹ́ ọmọdé yẹn àti nàkí jọra wọn wọ́n ní nàkí ó ní ìpínlẹ̀ ọmọdé yẹn nígbà ọmọdé yẹn wá rí irun wọ́n tó fi wá padà jẹyàn pé wá rí ẹ̀rí nàkí ní níta àti lọ síbẹ̀ ó ní pé tí ò bá sí àlùkùránì ní ìtàn ayé ọba bá dà nígbà yorùbá bá ní nàmúrúdù ó náà ní lámúrúdù láti bọ́ síbò ah. wọ́n ní na àwọn náà ní nàmúrúdù wọ́n bá ọba àkẹ́rẹ́bẹ̀ yẹn ó tún ní ilé bẹ́ẹ̀ ó pè mọ́tò ó sọ bẹ́ẹ̀ fídíò rẹ̀ ń bẹ tó léwu ẹ̀rí kí wáìtì ní wọ̀ ní tí ẹ̀rí kí wáìtì ní máa wọ̀ tó wà ń bẹ̀rún bá tó wà ń bẹ̀rún ẹ̀ tí ma ẹ̀ẹ́n masalasi yẹn ó padà tó ní jẹ́ ọni wá ìjíṣẹ́ wọn ọ̀bẹ ṣe ń lọ kiri káà rẹ̀ ó padà sọ̀tán lójú ẹ̀ ee mọ̀nìkà tẹ́ ẹ̀ mọ̀nì fídíò rẹ̀ wà fídíò ní fídíò ní tó sọ. ìgbà tó tó lọ ní ṣọ́ọ̀tì náà ó tún sọ tún wa rẹ̀ ó tún sọ ní pé àwọn náà làwọn ní. ṣé ẹ̀yin ọ̀dọ́ kò lọ Brazil láìpẹ́ ẹ̀ wọ́n lọ dìgbà pé kò bá pẹ́lẹ̀ Yorùbá ni. ẹ̀yin ẹ̀ka ní sùlẹ̀ ó dìgbà tó kò bá ilẹ̀ Yorùbá ni. ọmọ òjò àyè ó gbọ́

ọlọ́run ní àwa aláṣọ tòmótọ́ fún ọ ọlọ́run wá ń fi nǹkan tí ò lè mọ̀ ọlọ́run wá fi mọ̀ ìṣẹ̀lẹ̀ tí ò sí ń bẹ̀ ọlọ́run wá ń ṣe káṣíwò rẹ̀ nítorí sàlàyé ibò ti ṣẹlẹ̀ fún arábìnrin náà ń sọ àwọn tí wọ́n ní àṣẹ́kù bọ̀ sì ń àwọn àyà àwọn tí wọ́n ti lọ nínú àwọn tí wọ́n kà ń parẹ̀ wọ́n gbọ́ ń parẹ̀ bọ́ wọn àmọ́ ìtí wọ́n á mà wọ́n ní kálọ̀ fún fàdéhùn fani bó bá ṣe wípé ànábì ọlọ́ọ̀ni lóòótọ́ ẹ lọ bí fún àwọn aṣọ àbùkà wọ́n bá ṣe lọ lọ́wọ́ àdọ̀lẹ̀ padà wá ọlọ́run wá sì ti sọ nǹkan kalẹ̀ tí ọlọ́run fẹ́ pa ànábì lẹ́kọ̀ọ́ ìjọ wà látàkó lánà lè ṣe yìí lè ní fáà ìlú ìdáríkà ọwọ́ bí ọ̀rọ̀ sọ pé ń ṣe ìjọba ìlú làmọ́ àyàfi kọ́ fi ńlá rẹ̀ sára lọ́wọ́ owó mi ń ṣàlàwọ̀ ìjọba ti ń ṣàlàwọ̀ sí kò ní ìṣe kọ́lọ̀ tó ẹ̀ṣẹ̀ wá rí bí ìdí gbogbo ìtàn àṣàbí káfífà nù ọlọ́run wá sọ lẹ́sẹẹsẹ ọkọ̀kọ́ sọ ọkọ̀kọ́ أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا ọlọ́run yóò rọ̀ fọ́lọ́ àwọn àṣọ́bì tí ó wà ń bẹ nínú àmì wa tí wọ́n yà yẹn lẹ́nu ní àmì pọ̀ ya ọlọ́run tó wá ń sọ fún ànẹ́bìtì báwọn tí wọ́n bá fẹ́ sọ àwọn kan náà wọ́n máa sọ pé sọ́ra kó lóòrùn sàlàáfàtú rọ́ọ̀dì ẹ̀mùmọ́ kẹlìmùmọ́ wọ́n mọ̀ ní àwọn mẹ́ta ní wọ́n ajá kẹrin ọ̀yàkó lónà kọ́mùsà tún àwọn ni ajá tí ọlọ́run ọba wá ọlọ́run ní mọ́ ká wọn sẹ́yìn bẹ̀ láyé ńgbà náà yàrá mo máa. ìsàmẹ́rẹ́ wà á ti wà ní àwọn ìwádìí adáàbò náà kò ṣe ìrànlọ́wọ́ náà náà lọ́lọ́run ọba àlọ́ọ̀hù gbogbo tí ń bẹ ní sánmà ọmọ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ọmọ nígbà ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ń pamá ọmọ nígbà ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ń hàn ọmọ ní ti ń bẹ nínú ya wa kọ̀pá mọ́fọ́lọ́ ọlọ́wọ́ abẹ́rẹ̀ jí ní mọ́ sọ ìdàn ìdájú bá nígbà ọlọ́wọ́ sàlàyé ọlọ́ni máa yà aláàbùhùn ilẹ̀ àpàlẹ̀ ẹnìkan ọmọ pa àwọn àfàwọn díẹ̀ fọlá àtùmárì fi hímú ilá mìíràn àwọn mọ́wùlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí kò sí ti ọmọ mímọ̀ wípé ọlọ́run ọba máa gbogbo nǹkan ó ní àǹfààní tó gbọdọ̀ sí lára jù àtàwọn nù ọba alámàtán wà á lọ́sọ̀rọ̀ àǹtọ́ ókè ókè ókè ẹgbẹ́ àwọn ọmọ lọ́rọ̀ no problem sáni rárá o àwọn ọ̀gbọ̀rọ̀ lẹ́ mọ́dá wọn lọ́wọ́ wọn àlọ́ wọn àlọ́ wọn àlọ́ wọn àlọ́ rárá ààrẹ ìsọ̀lá ẹ mọ́dá wọn yẹ o ẹ̀dàkù ọlọ́wọ́ bọba tó láàrẹ ga kò sí tí ọmọ wà bínú o ọlọ́ọ̀bà mi ọba dáadáa gbogbo nǹkan lọ́mà tẹ́ bá tún wà lọ́wọ́ Al-Qur'ani dáadáa kò sọ pé ká nẹ́bí ọ̀tọ̀rọ̀ kankan kọ́ máa wá lẹ́kùn rẹ̀ bí ìbá fi mọ̀ wà fọ́ rọ́bì sílì nàìjíríà ìyọ́ lọ́n sàlékún mọ̀ fún mi mọ̀ bá kò yé ní ká gẹ́gẹ́ ń ń tọrọ lọ́dọ̀ ọlọ́ torí yóò lè mọ nǹkan kàfi tọ́lọ̀ máa fi mọ́. ìrọ̀pá láyé mi ti yé ìyẹn ló fà á tó fi jẹ́ jẹ́ kí ànábì wa Yúsúfù alayhi salatu wassalam ẹ̀ẹ́rì wípé ara ohun ẹ̀ṣà tọ́lọ̀ wọn bá fún nìmọ̀ ohun tẹ́ ẹ̀ lè mà ọlọ́run ní kí Yúsúfù ọmọ ẹ̀ẹ́rì pé àwọn tí wọ́n lálàá ìgbà wọn lálàtẹ́ wọn lọ àlá wọn fún Yúsùfù síbẹ̀ náà ibẹ̀ kọ́ kí wà ní Yúsùfù sọ fún yóò ní láyà tí kò máa tọ̀ ẹ́ mú لا ينبعكم بتعليمه قبل أن يأتيكم ذلكم مما anábìwá Yúsúfù ó ní àhà alayhi salatu wa salam gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ mọ̀ ọ́n ilé yẹn rọrùn pọ̀ kódà kan tó gbóúnjẹ yín dé ti sọ gbẹ fún tí a jọba tó gbóúnjẹ dé ti fún torí pé báyìí kò máa mi máa àlámà ní nínú tọ́lọ̀ ọba mi kọ́ mi ta ló dáhùn tó di rẹ̀ yìí ni bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tó sùn ọlọ́ọ̀ni máa ń bẹ lọ́dọ̀ ẹ̀ ọlọ́wọ̀n bá ló fi máa Yusuf ó ní nínú tọ́lọ̀ fi kọ́ mi tọ́lọ̀ fi máa rọ́bì kọ́ dá tẹ́sà ní ọjí ìrẹ̀ ọlọ́wọ̀n bá ti fún mi níjọba ó sì kọ́ mi nítumọ̀ àlá ọlọ́run ló fi máa ẹwà àwọn bó ti rọ́ àlá tó ti rọ́ àlá sórí rẹ̀ níta àti lọ síbẹ̀ ọ̀rọ̀ ni kí mímọ̀ pé ọlọ́run ọba máa gbogbo ohun kan ó ní iṣẹ́ tó gbọdọ̀ ṣe lára gbogbo wa sáàgbàgbé bí tí mo ti lọ ní tí mo fi ń bá fojú mímọ̀ ọba aláhù kò sí tí ó ní iṣẹ́ tó gbọdọ̀ ṣe lára wa torí mímọ̀ ẹni tí ọlọ́run ọba ò rí ọlọ́run àbọ̀ orí mi ní sọ mùnáàbì kéde mùnáàbì mi máa ma bàbára ọlọ́run ọba lórí wípé òun ló ní mímà tí fẹ́ni tó bá wù ló ní mímà lèyàn fi mímà tó ti má ṣe yàǹda ìrùpá ajọ́ mi yé tó bá rí bẹ́ẹ̀ àṣẹ gbogbo ń tá a bá ní àmà àṣà àmà nkankan àṣẹ ọba onímímà ọ̀gá àjọjọ ní mímọ̀ táni Allah tó bá rí bẹ́ẹ̀ ìwọ̀n àbá tó bá fún wa nínú ọmọ ẹjá máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí ẹ̀ káàkiri máa lò sí tó bá fẹ́ ká máa lò sí kìíní ọ̀n tó bá fẹ́ tí ẹ̀rí bẹ́yàn sí máa ń náwó kí máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ni bẹ́yàn bá ń ná màdúnà máa pọ̀ sí bọ́ọ̀ bá ti ń ná mà ìmàrí ọmọ pọ̀ sí bọ́ ọba ṣe ń náwó iná ò ní sanwó ó pọ̀ ọba náà náà pàdó eré ẹjẹ́ tàwọn tí wọ́n jọ ní mà àtẹni tó ní mà àtẹni ò ní mà tó bá mọ̀ sọ iṣẹ́ rẹ̀ sọ mọ̀ ike tó bá ń bẹ níbi jẹ́ nìkan ọlọ́run ọba tó ma yọjọ nǹkan ìrùpa àgbẹ̀mìyẹ ajọ́dọ̀ ma iṣẹ́ wa ní kọ̀rọ̀ iṣẹ́ wa ní gbangba kò sí kọ̀rọ̀ lọ́dọọlọ́ ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ wa gbangba kò sí kọ̀rọ̀ lọ́dọọlọ́ wa gángan gángan gángan gángan tọ́lọ̀mù bí ọ̀bá tún bá tọ́lọ́wọ́ ọba mú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fọwọ́ bọ́lẹ̀ ọlọ́wọ́ bọ́ ní kí àwọn tẹ́ ọlọ́wọ́ ti mọ ti ń bẹnu ọ̀kan wọn mùláyíkà lẹ́dínà yà alámù lọ́wọ́ máa fi kò lómi ní أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وكنا Ọlọ́run ọba ọba tó láàrẹ gan, ọláwọn ọmọ yẹn mọ́dà wọn lóhùn. Ya'lamu Allahu ma fi qulubihim gbogbo tí ń bẹ lọ́kàn wọn lọ́lọ́mọ̀. Ṣàgbégbè tó ń ṣe tí wọ́n sọ àbí jọ́ ti ń ṣe bá, ó ní tí ń bẹ nù ọkàn wọn lọ́mọ̀. Sọ̀rọ̀ àrídáhùn, وكلهم في أنفسهم قولا ọ̀rọ̀ mi dẹ́rù ọlọ́run bá wọn ọ̀rọ̀ tó lé ní kó bá wọn sọ torí tí wọ́n á fi hàn sí àwọn ọlọ́run bá wọn. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما ìmọ̀ ọlọ́wọ́ bá ní ìmọ̀ tó rọ́ kiri ohun ká ní ìmọ̀ tó jùmọ̀ ẹ̀dá lọ ní bọ́ọ̀ bá mà bá kí màá rí ó lè pọ̀ sí abẹ́ ìgbàjì ní ìlú wa sallallahu alaihi wa sallam ó sì béèrè pé ó ní màlìmọ̀ sí lẹ́yàlámà mínísà ẹni a ní kò máa ń pa tó ń bèèrè ń jẹni tí ń bèèrè lọ láàjọ mọ́ alẹ́bí ò torí kémi là nẹ́bí ọlọ́nkọ́sọ tí ọmọ ó lò wọ́n mọ́ dẹ́bà bá wọn sàábé náà ní èrè nǹkan tí tí mọ́ ọlọ́run ọba lónìí ní ó wà tẹ́lẹ̀bà ọmọ wípé láìlímàlánà ìlàmà àlàmùdànà ànímà àbíntọba kọ wà fáwọn mẹ́rẹ́ta ti sọ sáàmà kẹta àbíntọba bí mọ̀ wà abẹ́lọ́n ìgbìmọ̀ tí ó ṣe wá láǹfààní ọlọ́run tó mọ̀ Allahumma allimna ma اللهم علمنا ما ينفعنا اللهم علمنا ما ينفعنا وارزقنا علما ينفعنا وانفعنا بما علمتنا يا رب ọlọ́run sàánà wa fún àrímà tí ó sàǹfààní bọ́ ọba wa á máa pé ọlọ́run ọba kò ọlọ́run ọba ṣe kí ni ó rí ọ ó sì má lójú ẹ̀ nítọ́ sì máa ń pa ààrẹ yóò padà fi hàn yí báyìí ń sọ dáadáa ń pa ààrẹ tọ́lọ̀ ọmọ àpálá burú ni ó padà fi hàn báyìí bá ń sọ ìdá nípa ààrẹ tọ́lọ̀ ọmọ wípé ẹrú òun dáadáa ni padà fi náà bàbá. Bàbá ọmọ wa bàbá fún wa lọ́wọ́ wà nínú ìlú. Tó bá rí bẹ́ẹ̀, ọlọ́run ọba mi ọba dáadáa, gbogbo nǹkan lọ́mà. Bó ṣe wá máa yẹn, àǹfààní pọ́ máa fẹ́ mi àdíẹ, oníká ti bẹ̀ níṣẹ́rú gbà, káwọ́ ọmọ pa àmọ́ nǹkan kàbí tó fi mọ́. Táwa mọ̀ wípé ká iṣẹ́ wa, ká sọ ìrìn ẹsẹ̀ wa. káṣọ ọrụ ẹnu wa yí pé ń ọlọmọ ọlọ́mọ ọlọmọ ọlọ́mọ mọ̀ ètè máa ń dà yìí wa ọlọmọ mọ̀ tá a bá mọ̀ ọba máa pé fún káṣọ ń dúró dè wa bẹ́ẹ̀ ṣe dáadáa ọlọmọ ó sàánú wa yóò wá ṣe mẹ́ dáadáa anábì ni kọ́dìrù yẹ ṣe kídìrù kọ́dìrù bẹ́ẹ̀ yà lè pẹ́ kídìrù náà sàbọ̀ kọ́dìrù lọ́la àti àti. ta ni ó mú kò sẹ́ni tí ó mú torí pé ní tó ṣe ọlọ́run bá lónìí kò ṣe ṣọ́ọ̀tì yẹ then ẹjẹ́ ìfẹ́lẹ́ ìkun torí bèrè yẹn important anybody kò kẹ́lẹ́ rí pé òun ti rí pọ́ màkàn yàrá kú yàkọ́ lọ pọ́ náà

ìgbà tí ẹkọ́ yí àdúgbà Musa rí tán tọ́wà àtọ̀ fún Musa pé káwọn bẹ̀rẹ̀ ìrìnàjò tí a ń lọ ìgbà wọ́n dé bí odò tí a ti wọ ọkọ̀ ojú omi tó ń yọ pákó rẹ̀ yẹn àwọn tí wọ́n wọ ọkọ̀ ojú omi ẹ̀wọ̀n àgbówó lọ́wọ́ wọn nígbà wọn ti rí kọ́dé tẹ́ẹ̀tì yẹ́bà wọ́n ti rí wọ́n ti dàmù ká ah! àfáàní ẹni ọlọ́run wọ́n àgbówó kò yẹ sọ yíyá yẹn lànà bí Musa ti wò pé àwọn tí ò tún ó tún fẹ́ bá pọ̀ àwọn ọkọ̀ ojú omi wọn jẹ́ wọn àjọ wọn gbogbo wọn mọ̀ wọ́n mọ̀ pé nítorí bá ṣe kì í ṣe lásán kọ́dà kì í sọ̀rọ̀ pípa bọ́ bàbá ọmọ ọlọ́mọ wí ìró dáadáa o wọ́n tí wọ́n mọ̀ láfa tí wá kí wọ́n lọ́dọ̀ rẹ̀ wá pàdé ọmọkọ́mọ lọ́nà orí gbá bọ́ọ̀lù ló bá ṣe é gbá fún sọ̀rọ̀ tí mo bẹ́ lò ń bẹ̀ ní wípé wọ́n tún ma níbẹ̀ gangan ẹgbẹ̀ẹ̀sẹ̀ bí wọ́n ṣe rí wọ́n àdúró lọ́wọ́ ẹ̀wọ̀n àwọn tẹ̀lé lẹ́yìn mo rò mi ti yé wa yóò ìyẹn wà ń ọlọ́run